الحمد لله الذي سهل لعباده العبادات ويسر نحمده على نعمه التي لا تحصى وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له المتفرد بالخلق والتدبير وكل شيء عنده بأجل مقدر وأشهد أن محمدا عبده ورسوله أنصف من دعا إلى الله وبشر وأنذر وأفضل من تعبد لله وصلى وزكى وصام وحج واعتمر صلى الله عليه وعلى آله وأصحابه والتابعين لهم بإحسان ما بدا الصباح وأنور وسلم تسليما أما بعد asọpẹ́ fún Ọlọ́run ọba subhanahu wa ta'ala eléyìí tí ó ṣe ìjọsìn ààwẹ̀ Ramadan yìí tó ṣe ní ọrùn fún wa Ọlọ́run ọba náà ni a fi ọpẹ́ fún à ń dúpẹ́ fọ́lọ́run ọba yìí lórí àwọn ọ̀dẹ́ra oríṣiríṣi tó ṣe fún wa èyí tó ṣe pé kò ló ń kà bákan náà mo ń jẹ́rìí pé kò sẹ́ni tọ́lẹ́tọ̀ síjọ́ tó lòdà fọlọ́run ọ̀kẹ́ tún Ọlọ́run ọba kò sí orogún fún Ọlọ́run yìí òun lọ́ba tó dá ìdádá tó ń tún ṣètò àlámọ̀rí ẹ̀dá gbogbo nǹkan lọ́dọ̀ ọlọ́run dà kókò kan rè bákan náà mò ń jẹ́rìí gbára wa Muhammad ẹrú sí ọlọ́wọ́ bá ní ṣe òjíṣẹ́ rẹ̀ ní ṣe ànábì sallallahu alaihi wasallam òun lẹni tó fi ń ṣe ìkìlọ̀kìlọ̀ fún ìyànjú tí ń pè ní lọ síbi ìtọ́lọ̀ ọ̀pọ̀ àwọn èèyàn ní ròdùnú ó sì ṣe ìkìlọ̀ fún àwọn èèyàn ọ̀sán wọn lára nípa iná ànábì sallallahu alaihi wasallam òun ló fi lọ́lá lẹni tó ṣe ọlọ́run tó kírun fọlọ́hún tó yọ zaka fọlọ́hún tó ṣe hajj fọlọ́hún ọba tó gbààwẹ̀ fọlọ́hún tó tún ṣe umrah ìkẹ́ ọlọ́hún ọlọ́ ọlọ́hún kó máa bá nẹ́bí ọlọ́hún kó máa bá wọn ará rírà àti àwọn sàhábà rẹ̀ àti àwọn tí wọ́n tẹ̀lé wọn dáadáa títí di ọjọ́ gbẹ̀dẹ̀ àlùkìyàmọ̀ ní gbogbo ọjọ́ tilẹ̀ bá mọ́ tilẹ̀ ń sún kíkẹ́ yìí kó máa bá wọn. ọ̀yà ayùhà náà gbogbo àwọn èèyàn mò ń sàsọ́lẹ̀ fún yín àti fúnra mi bi taqwa Allah pé ká bẹ̀rù ọlọ́run ẹ̀rí ìpayọ̀ ọlọ́wọ́ ọba òun náà ní èso ìjọsìn tó bá pé eléyẹn kẹrin ọ̀rọ̀ ọlọ́wọ́ ọba fìdí ẹ̀ múlẹ̀ náà lọ́kọ̀ ádì alákọ̀ọ́lẹ̀ ọlọ́run ní ya ayyuhan-nas u'budu rabbakum alladhi khalaqakum walladhina min qablikum la'allakum nínú àwọn ìjọsìn yìí tẹ́ ti ṣe ń ẹ má bàa jẹ pẹ̀lú aburú ẹ ọlọ́wọ́ ọba nípa tẹ́ ti túnu ní ọjọ́ òní ìtinú dá sínú yìí ẹ̀dọ́kùn ẹ má kọjá nípa pé a ọba ní yín ní yín torí ọba yìí ọ̀hun náà gbogbo nǹkan ibẹ̀ náà sì ya gbogbo àwọn èèyàn ẹ jẹ́ ká ọba subhanahu wa ta'ala lórí ìdẹ̀ra tó ṣe fún yín islam ẹ̀sìn tó pè yìí ẹ̀rí kẹ́ wá sọ pé fọlọ́wọ́ tó fi yín mọ́nà islam tọ́lá ìdí àwọn ni wọ́n ti sílẹ̀ tí ojú ọ̀nà tọ́tọ́ báyìí. wọ́n wá padà sí i pé wa ló jù tó sì èròǹgbà wa náà jù. tá a òun náà ni àríkánù iman ká nígbàgbọ́ sọ́lọ́hún ká nígbàgbọ́ sí àwọn màláíkà rẹ̀ ká nígbàgbọ́ sáwọn tírà ọlọ́hún ká sì nígbàgbọ́ sí àwọn òjíṣẹ́ ọlọ́hún ká tún gba ọjọ́ gbé dalẹ̀ kẹ́yàmọ̀ gbọ́kọ́jọ́ ni ó wáyé ni báyọ̀ ká di pẹ́pẹ́pẹ́ tó a padà kó gbogbo apáta àti máa jábọ̀ ogun tá a ṣe bákan náà ká nígbàgbọ́ ká ní òun náà ni iṣẹ́ tó fi ń lọ́lá jùlọ òun ló sì fi ń pé jùlọ kí ló fà á títí àwa mùsùlùmí fi pé òun ní í pé mùsùlùmí ọ̀ máa rìn lórí ìmọ́lẹ̀ tó ti ọ̀dọ̀ ọlọ́wọ́ ọba wa àti ẹ̀rí ìlànà nẹ́bì ni mùsùlùmí ọ̀ máa tọ̀ àti ìlànà àwọn àrólé abínimọ̀nà tí wọ́n jẹ́ sáà bí òjíṣẹ́ ọlọ́run ridwanullahi alaihim ajma'in torí bẹ́ẹ̀ ẹ jẹ́ ká gbé ìgbésẹ̀ wa ní bó ti tọ́ àti ti yẹ. ya ibadallah ẹ mójútó ìròyìn ẹ máa kírun wákàtí márààrún yín dáadáa àwa tá a lówó ẹ jẹ́ ká yọ zàká Ramadan lọ́lọ́ yìí ká tún má sinmi àwọn àwẹ̀ tàtọ̀wọ̀ bákan náà àwa tá a bá lówó tá a nígbà láàyè ká lọ Ọlọ́run ọba wò lẹ́yìn gbólóhùn tọ̀hídù méjèèjì tí gbogbo àwọn nǹkan míì ti tún bẹ́lẹ́ abẹ́ẹ̀sì àrùn ẹnìyẹn lọ́rùn ẹni tí wọ́n bá ti wá sọ orígun yìí gbogbo àwọn yòókù máa sọ̀rọ̀ fún ọ. ìyá ìbádọ́lá ẹ̀sùn ẹ̀sìn yìí dáadáa ẹ sì bẹ̀rù ọlọ́run ọba bẹ́ẹ̀ bá ṣe nípa mọ́ nítorí kẹfì lè rí ìyọ́nú ọlọ́run ọba nítorí kẹfì lè jèrè àlùjẹ́nà ẹ̀rí jíjèrè àlùjẹ́nà yìí ìsẹ̀mí gbẹdẹmukẹ́tù máa tẹ̀lé ọlọ́run ọba subhanahu wa ta'ala ni ẹni yóò tọ́ bá ṣe dáadáa من عمل صالحا من ذكر أو أنثى وهو مؤمن فلنحيينه حياة طيبة ولنجزينهم أجرهم بأحسن ما كانوا يعملون ọlọ́run ní ẹni yòówù tó bá o àbójóbìnrin ni o tó sì nígbàgbọ́ àti gbèǹde tó fọkàn balẹ̀ eléyìí ni èròǹgbà èyí tó ṣe yí pé yóò rìnlẹ̀ fún gbogbo ẹni yóò tọ́ba ṣe dáadáa tó sì nígbàgbọ́ ọba ọba ẹ̀rí gbígbá ẹ̀sìn mú kẹ́ mú ẹ̀sìn ní gbogbo àlámọ̀rí yíyẹ́yẹ́ òun ṣe kẹ́ ní tó dùn ṣùgbọ́n lè lápá fi ṣẹ̀dí kí ló fà tí ò fi sí gbogbo orú dáadáa báyìí mọ́ òun ni pé àwa mùsùlùmí tá a wà láyé lóde lónìí à ń ṣe àṣe ètò a ti ń ṣe àṣejù òun ló jẹ́ kí mùsùlùmí wá pé kélekèle tí gbogbo ẹ̀rí bó ti rí yìí. ìyá ìbádàlá ẹ̀yẹ rúṣẹ́ ọlọ́run ọba ẹ̀rí islam wa sí islam tọ́lọ́run fi rán nẹ́bí sallallahu alaihi bó ṣe pàtàkì kí ìmánì yẹn gúnrégé kéèyàn sì ṣe ọlọ́run ọba nìkan kọ́ má fi nǹkan míì kéjì ọlọ́run ọba nínú ìjọsìn bẹ́ẹ̀ náà ní islam tún pàtàkì ìbágbépọ̀ láàrin wa sí ẹlòmíì islam pàtàkì bóò ni àwa mùsùlùmí bóò láti bá ọlọ́wọ́ ọba lò ó yẹ ká máa gbọ́rọ̀ sọ́lọ́wọ́ ọba lẹ́nu islam pàtàkì bóò láti bá nẹ́bí lò sallallahu alaihi ká máa fà nẹ́bí ní tẹ̀lé ni bóò láti bá wọn sàhábà lò òun náà ni pé ká máa tọrọ ọ̀yọ́dọ̀ ọlọ́wọ́ ọba fún ọ kọ́ bá sí kan wọn dáàbò tá a ti gbọ́ táwọn èèyàn ń kà fún wa nínà ká kẹnuró mẹ́ ká má sọ lágoro ń pa wọn. Islam àní bó ti sàkólé kan bóò láti sin lọ́wọ́ ìmọ̀ ni wọ́n fi gún régé bóò láàrin ọkọ àti ìyàwó ti da Islam tún sàkólé kan rẹ̀. bákan náà bóò lè yóò ṣe dáadáa síyá àti bàbá Islam sàkólé kan rẹ̀ bí yẹn bá kírun tó ṣe gbogbo ọjọ́sìn tó gún régé ṣùgbọ́n tó bá jásí gbókùn díẹ̀ kà tó láàrin rẹ̀ sóńbì rẹ̀ kò lè rọ́dọ̀ ọlọ́wọ́ ọba dé dáadáa o. anabi sallallahu alayhi wa sallam ó ní sẹ́yìn rídọ̀ rọ́bì ìrídọ̀ lùwàlì ìyọ́nú ẹlẹdà ó sì wà níbi ìyọ́nú mi. bákan náà islam ó tún sàkólé kan wa ti máa ní sáwọn ọmọ wa àwọn yẹn kẹ́ ń bímọ ọ́ lẹ́ ń sìn ni wọn mójútó wọn. islam ó tún sàkólé àwọn ya bóun láti pín láàrin ara wa mùsùlùmí jọ ni wo wa ọ̀rẹ́ yẹ kéèyàn lọ sàbẹ̀wò ẹni tọrẹ ó ń tọhún kú kéèyàn tẹ̀lé níbojì ẹ̀rí àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ́nà àwọn ẹ̀tọ́ mùsùlùmí tún ní ó tún ní ìrànlọ́wọ́ òun wa gbọ́dọ̀ yẹ kéèyàn ràn lọ́wọ́ kéèyàn sì má kó sùn tàbá mùsùlùmí bákan náà ìsìláàmù bó ṣe sàkólékè àdìọ́kẹ́ wa ó sàkólékè ẹjọ́ sí wa bẹ́ẹ̀ náà ló tún sàkólékè bó òdì bá gbé kọ́ wa ti máa rí táwọn kèfèrí ẹlòmíì ò lè bí kèfèrí ni ẹ̀tọ́ bá wá jẹ́ kèfèrí ló fi wá ṣàìdásí èèyàn ní ṣàìdásí kèfèrí ìsìláàmù wọ́n tún sọ fún onígbàdìpọ̀ wa ní ó ṣe rí ẹni tó bá já kẹ́kọ̀ọ́ sólùkọ́ olùkọ́ náà sí ẹni tó já kẹ́kọ̀ọ́ bẹ́ẹ̀ náà ni àwọn aláṣẹ wa Islam ń sọ bóun láti fáwọn aláṣẹ wa lò á máa gbọ́rọ̀ sí wọn lẹ́nu nì nípa ohun tí ì ṣe dáadáa ṣùgbọ́n tó bá ti dín láburú àní dáhùn bẹ́ẹ̀ rí bákan náà àwọn ẹni tí wọ́n jẹ́ aláṣẹ náà àwọn ni ó tún láàánú wa lójú Islam ó tún ṣe àkólé kan bóun láti bá àwọn ẹni tí wọ́n bá lẹ tí wọ́n wà láwùjọ bóun láti fẹ́ bá wọn lò báyá bí àwọn opó ni ọyọ ká lanu wọn lójú àbáwọn ọmọ orúkọ àbáwọn ẹni tí wọn jálẹ yìí. bákan náà lábẹ́ lẹ́ẹ̀kẹ́ islam ń sàkólé kan àdìẹ ọgàn àti jọ́sìn ó tún sàkólé kan bóò ni ọmọdé sì máa ti ságbà bóò làgbàlagbà sì máa ti sọmọdé. ànábì sallallahu ó ní kì í o ọmọdé tí ì máa sàkólé àgbà àgbàlagbà ọmọdé kì í islam bó ti sàkólé kan kí àjọ kẹ wa kó gúnrégé kíjọsìn wọn sì dọ́gba lẹ́ẹ̀kan náà bóò láti máa lò pẹ̀lú aládùúgbò láfi rí i pé táládùúgbò bá jẹ́ mùsùlùmí tó jẹ́ mọ́lẹ́bí lẹ́ẹ̀kan náà ẹnì yìí ní dáadáa mẹ́ta tó ń gbà lọ́wọ́ wa ẹ̀tọ́ mẹ́ta àfúnlẹ́tọ̀ aládùúgbò àfúnlẹ́tọ̀ ti islam àfúnlẹ́tọ̀ mọ́lẹ́bí. bákan náà islam tún kọ́ wa níbo láti bẹni tó jẹ́ àlejò lò ó yẹ ká ṣàkọ́lé àlejò kódà tá a bá ṣàkọ́lé tá ṣe dáadáa sí gbogbo àwọn èèyàn tán bó o láti ṣe máa ṣe pẹ̀lú àwọn ọ̀dàbà ìyá àwọn ẹranko bó o láti máa ṣe pẹ̀lú wọn. ìyá ìbádọ́lá tẹ̀rí islam wáyé àwọn ẹni tó wà lórí ọ̀nà rẹ̀ ìṣesí wọn ni pé wọ́n á máa tẹ̀lé òdodo lẹ́ẹ̀kan náà wọ́n sọ ìwọ gbogbo àwọn ẹ̀dá. ìyá ìbádọ́lá nínú àwọn dáadáa tí ń bẹ islam òun náà lọ́dún náà ń ṣe yìí o ọdún ìtúnú àwẹ̀ yìí òun lọ parí àwẹ̀ tó ti pa àwọn mùsùlùmí máa jáde lọ sí pápá tí wọ́n máa yọ̀ sẹ̀sẹ̀ gẹ́gẹ́ bó ṣe wá ní ọ̀rọ̀ tá nẹ́bí sọ́lọ́ àtàlà fi kọ́ wa pé ìdùnnú méjì máa wà fún wọn ìdùnnú pa sínú láti bí oṣù kẹ́mbẹ́ fún wa kó tó fẹ̀ wá kan ìdùnnú tí ó ṣẹlẹ̀ ní ọ̀gbìn dàlù kẹ̀yàmọ̀ pẹ̀lú àwọn ìdẹ̀ra tọ́lọ̀wọ̀ bá àlìkẹ́ la máa mú wá fáwọn mùsùlùmí. ní ọjọ́ yìí òun làwọn mùsùlùmí máa jáde láàmà bẹ ọlọ́wọ́ bẹ lẹ́dàá pé gbogbo ọjọ́ ti dá sí kọ́gbà lọ́wọ́ wa ó sì mójúgbò fún wa kọ́lọ́run jẹ́ ká tó rí ọdún oríṣiríṣi láyé lórí ìtẹ̀lé tọ́lọ́run. yá ìbádallah ẹ̀rí ọdún àwa mùsùlùmí mẹ́ta péré náà ni o a ní ọdún jáká ìtúnu àwẹ̀ irú èyí náà ti lé na bákan náà a ní ọdún iléyà òun náà ní èyí tó ṣe yí pé a máa ń ṣe ní ọjọ́ kẹwàá tó kíjà ọdún kẹta òun náà ní ọjọ́ jùmọ̀ àwa rí i pé lèmi pẹ̀lú àánú ọdún méjì ti papọ̀ àtúwárí ọdún tí máa ń gbòòrì lọ́sẹ̀ ọ̀sẹ̀ òun náà ni yọ̀hùn lè jọba. òun tó wà nínú ìlànà ẹ̀sìn òun náà ni pé nígbà tá a bá ti kẹ́yìn dì báyìí òfin dandan kí yẹn wá sí jùmọ̀ ṣùgbọ́n tá a bá wà òun ló fi ń da púpọ̀ jù. ya ìbádọ́lá ọdún là yẹn má jà sọ pé ọdún ló dé là ọlọ́pàá ò lè mú wa. gbogbo àwọn ògógóró tá a ti wá pàtì tẹ́lẹ̀ yìí ó ti wá lọ gbé ẹ jẹ́ ká sọdún níwọ̀ntúnwọ̀nsì máa ti ní ìsàsejù àti ní ìsàse kí ajá mùsùlùmí ó má padà síbi èébì rẹ̀ mọ́. Ya ibadallah oríkèé ara yín kọ́ gbáwẹ̀ lẹ́yìn ìgbà tẹ́ ti sínú tẹ́ ẹ̀ jẹ́ tẹ́ ẹ̀ mú ní gbogbo àti ìgbà tí májèrò ń yọ ní mọ́gírèbì tó di ní oṣù kan gbáko. Bákan náà kẹ́ ẹ tún wá gbáwẹ̀ mẹ́fà nínú oṣù tó ti di wọ́n lónìí tó ń pè ní Shawwal. Ànábì sallallahu alaihi wasallam nínú hadith Abi Ayyub al-Ansari radiyallahu ta'ala anhu ó ní ẹni yóò dọ́ bá gbáwẹ̀ Ramadan tọ́wọ́ àfi mẹ́fà tẹ̀lé nínú títù ṣàwálì yẹn ni pé nínú ṣàwálì tá a wà yìí ó ń tọ̀hún dàbí ẹni pé gbogbo ọjọ́ ayé ó fi gbà wẹ̀ ni. bákan náà lẹ́yìn tẹ̀sí ṣe nẹ́fìlà tẹ̀sí kìyàmù Ramadan ẹ tún máa ṣe tàhájùdù ẹ má jẹ́ aṣọ pé ṣe máa sábú ti lọ ẹ tàhájùdù wa ẹ wà Nábì sallallahu alaihi wasallam nínú hadith Aisha radiyallahu ta'ala anha ìyàwó Aisha ni òjijì ọlọ́run àníkè kékeré sí mọ́kànlá nígbà rọmọdán ni o àtìgbà tí èsì rọmọdán obìnrin yìí bí àtàsìkò rọmọdán àtìgbà tí èsì rọmọdán ànábì sallallahu alaihi wasallam a máa ti kìyàmù lẹ́yìn. ẹ má jà sọ pásámù ti lọ àwa ní sinẹ́ fìlà lóru mọ ẹja tó máa ṣe. mákẹ́rẹ́ àyíbádàlá ẹ má yan àlùkùránì lódì o lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ tìláwà tẹ ti ṣe lẹ́yìn náà rí bí ọ̀yọ́ ńgbà tẹ fẹ́ kanú rọmọdán tọ́lá ìkẹ́ lọ́dún lè má ń kà ẹ má yan àlùkùránì lódì ẹ má kà á lóòrèkóòrè bọ́lọ́mbà fún yẹn láǹfààní ẹ má parí ẹ lọ́sẹ̀ọ̀sẹ̀ tọ́ba ti ajá sí pé yẹn wá lẹ ẹ̀ẹ̀kan lóṣù ìyẹn ti alẹ yẹyẹ ẹ̀ẹ̀kan lóṣù mẹ́fà kọ́sà máa já sí pàápàá kọ̀ọ̀rántì láti rọmọdọ́n kan ti rọmọdọ́n kan. ya ibadallah a rí i pé nu rọmọdọ́n àwọn èèyàn ń ṣe rere wọ́n ń fún àwọn aláwẹ̀ wọ́n ń sí wọn lẹ́nu nítorí hadith tí wọ́n gbọ́ lọ́dọ̀ ànábì sallallahu alaihi wasallam ni yóò ẹ jẹ́ ká máa fún àwọn ẹni débi ń pa ẹ jẹ́ ká máa fún wọn jẹ ẹ máa ṣe sàárà ọlọ́wọ́n bó sì gbà lẹ́sìn fún wa yà ìbádọ́lá ẹ jẹ́ ká rẹ́tí pẹ̀lú àkójọ wa yìí tó ṣe ráńpẹ́ yìí ká fi rẹ́tí àkójọ tó tóbi tí ó ṣẹlẹ̀ níjọ́ gbẹ̀dà ìyàwó ẹ wá jẹ́ ká palẹ̀ mọ́ di ọjọ́ yẹn pẹ̀lú rere kò sí ohun yẹn fi palẹ̀ mọ́ di àlùkìyàmọ̀ jíjọ́ sí lọ ni àti téèyàn ní sọ pé báàrin mi àtọ́lọ́wọ́ bá ti da àárín àwọn àtẹ̀yàn ọba àbá da ẹ̀dàkùn ẹ jẹ́ ká sàpá tètè nípa dáadáa ká fi palẹ̀ mọ́ di ọjọ́ yìí. yá ìbádọ́lá inú nǹkan tó wà nù súnà òun náà ni pé téèyàn bá jáde wá sí ẹ̀yìn Dubai ọ̀nà téèyàn bá bá wá kéèyàn bà lọ́lé láti fi kọ́ọ̀tì àdẹ́bì sallallahu alaihi wasallam kó sì wá nù hadithi Jabir kò sì burú a lè máa bọ́ra wa lọ́wọ́ nírọ̀ ọjọ́ òní ká máa kíra wa yípa àpò ìwọ ọdún gẹ́gẹ́ bí ìṣèṣin tó ti pé yóò fa ìfẹ́ tiwa lẹ́mìí yá ìbádọ́lá nínú tọ́wọ́ nù súnẹ̀ àrífà máa ń sọ fún wa ibi láti kírun yìí kì í ṣe mọ́sálásí pápá ni èyàn ò lè yẹn lẹ́fìlà kó tó di pé èyàn ò kírun lẹ́yìn tá a bá kírun tẹ́kẹ̀ èyàn ò lè yẹn lẹ́fìlà dé àyè tá a wà yìí ṣùgbọ́n tá a bá darí délé èyàn lè kírun rákà méjì lẹ́yìn ìgbà tí èyàn bá darí délé kó sì wá lóṣù ní ibn Majah rahimahullah èyí tí a fi Sa'id al-Khudri tí gbé jáde. ya ibadallah ẹni tó bá padà nígbà láàyè lẹ́yìn ìgbà tá a bá kírun yìí dìtẹ́ yìí tí ó sì sí ìwọ jákà rẹ̀ tẹ́lẹ̀ ó lè wọ̀ ọ́ kóun náà lè gba ládà sọ́dákọ̀ ṣùgbọ́n ládà òfin jẹ́jà kàǹkọ́ ó ti lọ fún un. àmọ́ bí yẹ̀sùmánà yẹ̀sùmánà lẹ́kì fún yẹ̀sùmánà. ayíyàtò hànísà atúnkẹ́ sí àwọn àtàjọ bẹ̀rẹ̀ ẹ ọlọ́wọ́ ọba o ẹ sọ àlọ́ ọlọ́wọ́ ẹ sọ ọlọ́run bá sùhánù ọ̀tá aláròyìn àwọn obìnrin dọ́dà ó ti tẹ̀rọ àwọn wọ́n ní mọ̀tì àádùn lé azwajihin wọ́n máa ń tẹ̀ láti ọkọ ni o wọ́n sì máa ń sọ ìkọ̀kọ̀ bímọ hafizallah bọ́lá wọn bá ti sọ ẹ̀yin obìnrin ẹ̀mí ìgbà ìtẹ́jẹ́ ewu tí apá kan àwọn obìnrin ń ṣe pẹ̀lú bí wọ́n jáde lọ sọ́jà bíi tí wọ́n máa fi wọ́n ń jáde lọ sọ́jà pẹ̀lú pé wọ́n á lo sales ẹ má gbà tẹ̀jẹ̀ pẹ̀lú wọn pé táwọn ewé àtúnbí ni èmi náà dà ẹ má gbà tẹ̀jẹ̀ o. àwọn obìnrin míì wọ́n ń jáde lẹ́yìn tó pé wọ́n á sí gbogbo yìgì lẹ̀ wọ́n gbogbo ọwọ́ lẹ̀ wọ́n yọ gbogbo ara lẹ̀ ẹ má gbà tẹ̀jẹ̀ pẹ̀lú pé pọ̀ sí wọn. ẹ má gbà tẹ̀jẹ̀ pẹ̀lú àwọn obìnrin tó ṣe pé wọ́n ń pẹ̀lú àwọn obìnrin tó ṣe pé wọ́n ń fi irun kórun ẹ̀yin náà wọ ọdún láǹṣe ìbáàdà lọ́dún táǹṣe yìí jẹ́ abatúrẹ́ lomi ní obìnrin yóò bá tún lọ́ọ́ fi irun kórun yóò ní èbí tọkọ òun nífẹ̀ẹ́ sí nìyẹn ẹ má gbàtẹ̀ jẹ láti kọ́ sí irúfẹ́ àwọn obìnrin wọ̀nyí ẹ má gbàtẹ̀ jẹ nípa àwọn obìnrin tó ṣe fáwọn ti wọn àwọn yẹn wọ́n lè lọ mú eyín wọn tí wọ́n fáìlì ẹ̀ wọ́n sọ àtàwọn tí wọ́n mú abẹ́rẹ́ tí wọ́n fi ṣe kínní sọjú àbí kí wọ́n ṣe ẹ má kọ̀ àwọn ẹni. Ànábì sallallahu alaihi wasallam ó ti múrò wá fún wa wípé àwọn ẹni méjì kan bẹ náà ni ní mi ò rí wọn báyìí wà láyé ti rí wọn. ó ń àwọn ẹni yẹn ó wá nínú wọn wípé gbogbo nǹkan tí ń bẹ lára náà làkúkú rí mà ìlàtún àwọn obìnrin yìí wọ́n máa fì irun orí wọn ni wọ́n máa wá fì yóò máa fì gẹ́gẹ́ bí ike ràkún omi tó fì sẹ́gbẹ̀ẹ́ kan ìyẹn ń túbọ̀ yípo obìnrin àti kò gbọdọ̀ ṣe rúbulú tí ó ṣe sókè àbí tí ó ṣe sẹ́gbẹ̀ẹ́ àbí tí ó ṣe sọ́gọ̀ àbí tí ó ṣe sẹ́gbẹ̀ẹ́ kejì ẹ̀rí àpẹẹrẹ ohun tá àdébì sọ́lọ́ àtàlágọ́sà láyé nìyí wọ́n ti ṣe ráwọ̀ obìnrin yẹn tí wọ́n ń ṣe bẹ́ẹ̀ wọn ò ní wà lùjẹ́ náà kódà wọn ò ní gbòòrò àlùjànnà ọwọ́ anẹ́gbà wa mi anabi sallallahu alayhi wa sallam ó ní tẹ́ ẹ bá rí wọn ẹ bá ṣépè fún wọn ni o fa innahunna mal'unat tọ́rẹ́ ní ìpè ni wọn. ẹ̀rí ẹ̀yin obìnrin adẹ́dàgbọ̀n ẹja sọ́ra ká má gbà tẹ̀jẹ̀ pé ìbá ara wọn kan àti èmi kẹ́ fà ìjẹ́lẹ̀ yìí lọ sí ìbá tó fi ẹ sára lójó rí báyìí èmi náà lọ kọ́sì wọ́n ní ọlọ́run ṣépè lé àwọn obìnrin tí ń ṣe bẹ́ẹ̀ àtẹ́tọ́ ni wọ́n ṣe bẹ́ẹ̀ fún un. àbáwọ̀ èyí tí wọ́n ń gẹrù pé ìpéjúgbò ń bẹ̀ yẹn náà ẹ̀rí wọ́n tún ti gbàgbà kẹ́ni wọ́n lè mú kinní kan bíi rọ́bà wọ́n so mọ́ bíi ojú wọ́n gbé ìdí mbẹ́mbẹ́ kó mbẹ́ ẹ̀rí àtàwọn tó ń fi irun kóró àtàwọn tó ṣe pé wọ́n mú eyín wọn wá fáìlì ẹ̀ wọ́n ní káwọn lè fi rẹwà àdébí sọ́lọ́ lọ́wọ́ àṣálá ó ní gbogbo wọn pátá ìgbéjìnlẹ̀ sáànù ọlọ́nkọ́ tiwọn ó ní sẹ́yìn ráwọ̀ ẹni yẹn á lè mú ka yẹ̀rọ ti kálíkọ̀ọ́lá wọ́n ń jíǹjẹ̀ dán lọ́wọ́ ee lórí àwọn obìnrin tí ń bóra náà obìnrin mi ń bóra àwọn àgbẹ̀ nígbà tá a ṣe pé ọkọ mi máa ń tí máa ń wù nìyẹn sì lọ bo sí lọ́rùn pa èmi náà ó bo sí lọ́rùn pa kódà bọ́kọ́ pàṣẹ dá lóhùn bákan náà pẹ̀lú pàmò lo èyí tó dáa jù nínú lọ́fíńdà lè lò òun tó ṣe pé àdídùn ṣùgbọ́n ní kọ́lọ̀ tọ́wá lọ lo lọ́fíńdà olóòórùn àdídùn wọ́n wá kọjá lára àwọn èèyàn kan lọ́kùnrin wọ́n wá gbóòórùn rẹ̀ fàhíyà zàníyà ó ti da nìyẹn. ẹ̀yin obìnrin ọlọ́wọ́ bá tẹ́ ẹ bá lọ sọ́jà sàrà lọ sọ́jà ẹ̀ gẹ́gẹ́ ẹ wulẹ̀ gbà lọ́wọ́ wa ni nígbà táwọn ọkùnrin lẹ gbọ́jà lọ́wọ́ wa tẹ́ ẹ bá fẹ́ lọ sọ́jà kẹ́ ẹ ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ ẹ má máa fún báwọn ọkùnrin láàrin jà kẹ́ ẹ fara gbá wọn kẹ́ ẹ máa fẹ̀gbẹ́ kò wọn ẹ sì má gbóhùn sókè bákan náà ẹ má rí náà dáadáa báyọ̀ kó ti kó ti mọ bákan náà ẹ má ṣe ìgbéraga ìgbéraga máa ń pọ̀ fáwọn obìnrin obìnrin nìyí tí wọ́n bẹ ní ẹnìkan yá máa bá wọn mọ́nítọ̀ owó nígbà ti ju ó lọ ẹ sì má fi ra yín ẹ̀yin lẹ́ẹ̀mẹ́ni tó kúrú jù ẹ̀yin lẹ́ẹ̀mẹ́ni tó ga jù ẹ̀ẹ́mẹ́ni tó kiri jù ẹ̀ẹ́mẹ́ni tó sara jù ẹ má bora yín ẹ má sọ̀rọ̀ ẹ̀yìn tọ̀rọ̀ kọ́mọ̀ lára yín pọ̀ ẹ sì má bara yín jà àgbèrè yín ti pọ̀ ju o ẹlòmíì ó ti bímọ ó lè di bíbí márùn àbí jù bẹ́ẹ̀ lọ yóò abẹ́ ló ń wá níta báyìí yóò máa ti ranù káàkiri ẹ má ṣàgbèrè mọ́ ẹ sí wọn bẹ́ẹ̀ ẹ sì má wàásọ kásọ fáwọn ọmọ yín mọ́ torí tọmọ kékeré náà wá fi díwọ̀ dàgbàlagbà ẹni pé tàbá sí rédíò ní ìsìgbọ́ púpọ̀ lábàá gbọ́ wọ́n lè ní ẹ àgbàlagbà kan ó sì mọ ọmọ kẹkẹ ọjọ́ ọmọdún mẹ́fà lọ ó sì hẹ́ ilé mọ̀ ó sì pàlàpàlà báyìí pẹ̀lú rẹ̀ ẹ máa múra dáadáa fáwọn ọmọbìnrin ẹ̀yin tó ẹjọ́ obìnrin ẹ̀mí èsè bí ọkùnrin nítorí pàǹdẹ́mì sallallahu alaihi wasallam ó ṣépèlé gbogbo àwọn obìnrin yòówù tí wọ́n bá ń fìmúra wọn tí wọ́n fi ń jọtọ̀ ọkùnrin. bákan náà adéyẹ má sallallahu alaihi wasallam ó nígbà tí òun nẹ́gàtínà òun rí bí àwọn ẹni tó pọ̀ jù ìkìdá obìnrin ni àwọn obìnrin wa béèrè pé kí làwọn ṣe òṣìṣẹ́ ọlọ́run ní bẹ́ẹ̀ ni èpè yín máa ń pọ̀ ẹ̀yìn sì mú ọkọ. àbí ọlọ́run ọba subhanahu wa ta'ala ìdí pàtàkì náà kójọ sáàyè láti sin lọ àti kéróńgbà wájọ ọlọ́run dákúnjẹ́ kéróńgbà gbogbo mọ̀fẹ́ wa ọlọ́run dákúnjẹ́ jọ. gbogbo àdúrà tí kálukú wa ọ̀rà tẹ̀nú ọlọ́run wa ọlọ́run wa lọ́kẹ́ balẹ̀ ìfọ̀kànbalẹ̀ àti àlàáfíà dá padà tó lè dé nàìjíríà o gbogbo òjò tìta sínú Ramadan ọlọ́dàkùn gbà lẹ́sìn fún wa o àwẹ̀ wa tá a gba ọlọ́run gbà lẹ́sìn fún wa o ásámú tá a kí ọlọ́run gbà lẹ́sìn fún wa o gbogbo ọ̀tọ́rẹ́ àánú tá a fi ọlọ́run gbà lẹ́sìn fún wa o ọlọ́run dákun foríjì wa o foríjì wa kó o sì wa ọlọ́run dákun ṣàtìlẹ́yìn fún islam àti gbogbo àwa mùsùlùmí ọlọ́run dákun jẹ́ kí gbólóhùn àwa mùsùlùmí kọjọ́ lórí òdodo ọlọ́run wá fún wa nílùú òṣìṣẹ́ lórí ẹ̀sìn rẹ o ọlọ́run ṣàtúnṣe wa ṣàtúnṣe àwọn aláṣẹ wa tọ́ra àjọ ọ̀dà náà ni ọlọ́run ṣàtúnṣe wa ṣàtúnṣe àwọn aláṣẹ wa ọlọ́run ò dákunjẹ́ kí dúkìá wọn pọ̀ ìkọ̀mọ̀ wọn pọ̀ báyọ̀ kó ti wá pọ̀ tó ọlọ́run dákun bá ní fi àlùbáríkà sí ọlọ́run máa fi sọ́ọ̀ rẹ sọ wa máa dáàbò rẹ bò wá níbi tá a máa rásọ́dé àti ibi tá ẹ̀ńtọ́ wà lé ara rẹ̀ ẹ̀ńtọ́ mọ̀ bí ti ń ṣe ní àtẹ̀ńtọ́ mọ̀ bí ti ń ṣe ẹ̀ńtọ́ tọ́jú tọ́jú tí ò ní gbogbo ọlọ́dàkùn fún wa lálàáfíà o ọlọ́dàkùn là wá ọ nínú gbogbo aburú tí ń bẹ lákòókò yìí ọlọ́dàkùn là wá gbogbo àwa tá ń sòwò ọlọ́dàkùn yá jèrè ọlọ́dàkùn yá jèrè tá a bá wá jèrè dárí dúkìá náà ọlọ́dàkùn yá lè lò síbi tọ́lọ́ ọlọ́dàkùn yá pẹ́ lórí ẹ̀sìn rẹ ọlọ́dàkùn yá kẹ́mi wọ́gùn هذا وصلى الله وسلم وبارك على محمد وآله وصحبه أجمعين سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك